mo kí káàbọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébánkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá lúmọ̀ọ́ká òṣèré ọláyínká solomon ni ó ti ń tu àwọn obìnrin èyí tí wọ́n ṣe àdágbé àdáfà nínú láti má bọkàn jẹ́ mọ́ kí wọ́n sì tẹ̀síwájú láti máa mú àwọn ọmọ wọn ní òkúkúdùn kí wọ́n sì fún ìfẹ́ láyè lẹ́ẹ̀kan sí ọláyínká solomon ló lo ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi ṣe àfihàn èyí tí ó sì tún tẹ̀síwájú láti rọ àwọn wọ̀nyí láti túbọ̀ ní ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tó sì ń kí àwọn olólùfẹ́ rẹ̀ kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. a jẹ́ pé gbogbo ìgbà tó bá ń tẹ̀ mí lọ́rùn yóò the most ìgbà tí ò dẹ̀ tẹ́ mí lọ́rùn yóò the most high ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ohun tí ènìyàn bá mọ̀ ṣe kó tẹra mọ́ kí ó sì ṣe dáradára èyí ló mú kí gbajúgbajà òṣèré Kúnlé Afọ́d kí ó máa fi ẹ̀rọ ayélujára rẹ̀ sọ fún àwọn ènìyàn Kúnlé Afọ́d tẹ̀síwájú láti wí pé tí àwọn ènìyàn bá ń ṣe ohun tí wọ́n mọ̀ ṣe nínú ìdùnnú yóò túbọ̀ mú kí iṣẹ́ náà rọrùn fún wọn láti ṣe tí ó sì fi fọ́nrán fídíò kan hàn níbi tí ó ti ń dá àwọn ènìyàn lára yá. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ẹni tí ojú rẹ̀ bá rí ọjọ́ tuntun ó yẹ kó fẹ̀mí ìmoore hàn ni èyí ló ṣokùnfà bí òṣèré Aisha Lawal ti ń kí àwọn olólùfẹ́ rẹ̀ kú ọ̀sẹ̀ tuntun Aisha Lawal ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ṣe èyí tó sì ń gba ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ọ̀sẹ̀ tuntun yìí yóò mú èso rere wá fún wọn tó sì tún wípé ààbò Ọlọ́run kò ní ká kúrò lórí wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje lúmọ̀ọ́ká olórin ẹ̀mí Bukola Beckis ni ó ti ń k kí ọ̀gá iléeṣẹ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Adégbọlá Samson kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ Bukola Beckis ló fi fọ́nrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ olórin náà gbàdúrà fún wípé aláàánú àti olóore kò ní wọn ohun gbogbo tó bá sì dá ọwọ́ rẹ̀ lé yóò máa yọrí sí rere. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ olórin ẹ̀mí adéyínká aláṣeyọrí ni ó ti ń wí pé ẹnu òun ò ní dákẹ́ bẹ́ẹ̀ sì ni ètè òun ò ní dúró láti máa forin yin ọlọ́run tó dá òun sí títí di àkókò yìí adéyínká aláṣeyọrí kò ṣàfi fọ́nrán fídíò kan sórí ẹ̀rọ ayélujára rẹ̀ tí ó ti ń fi orin yin ọlọ́run kíkankíkan ó gbàdúrà fún àwọn ènìyàn wípé ọ̀sẹ̀ titun yìí yóò mú ìfẹ́ ayọ̀ àlàáfíà àti ìdùnnú púpọ̀ wá fún wọn. nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà òṣèré Bukola Awoyemi tí ọ̀pọ̀ túmọ̀ sí Arúgba ni ó ti ń kí ọ̀gá iléeṣẹ́ kan èyí tí òṣèré náà ṣe aṣojú fún iléeṣẹ́ rẹ̀ òṣèré náà ṣe àpọ́nlé ọ̀gá iléeṣẹ́ yìí èyí tí ó pe orúkọ rẹ̀ ní Fúnmiláyọ̀ Adésànyà gẹ́gẹ́ bí ẹni tó ní ọkàn wúrà tó sì rọrùn láti bá ṣe pọ̀ Arúgba ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi kí obìnrin náà tó sì tún gba àdúrà ní ọ̀pọ̀lọpọ̀ fún un. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọbabìnrin àti àti gbajúgbajà òṣèré Táyọ̀ Ṣọbọlá tí ọ̀pọ̀ tún ń pè ní Ṣótáyọ̀ Gàgá ni ó ti ń gba àwọn ènìyàn ní ìmọ̀ràn láti fi ọgbọ́n bá àwọn ènìyàn lò nínú ọdún 2024 yìí tí ó sì tún tẹ̀síwájú láti wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sì ní ojú àánú tí wọ́n sì fẹ́ràn àwọn ọmọlàkejì wọn ní orílẹ̀-èdè Nàìjíríà yìí Táyọ̀ Ṣọbọlá ló lo ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi rọ àwọn ènìyàn tí ó sì ń wí pé kí àwọn ènìyàn fi ọgbọ́n bá irú àwọn wọ̀nyí lò tí wọ́n bá ní àǹfààní láti pàdé wọn nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀lọpọ̀ ìkíníkù oríire ni ó ti ń wọlé fún òṣèré Allwell Adémọ́lá lórí ilé rẹ̀ tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ kọ́ òṣèré náà ni ó fi ẹ̀rọ ayélujára rẹ̀ ló fi ń kí ara rẹ̀ kú oríire tí ó sì ń wí pé òun mọ̀ wípé ọdún 2024 yìí yóò mú èso èyí tí ó dára wá fún òun bákan náà ni òṣèré náà rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti lọ wo àwọn fíìmù tuntun èyí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe èyí ó pe àkọ́kọ́ ní rírí tó sì pe èkejì ní òdèrè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó bá dẹ́kun láti dúpẹ́ orí àná kò lè rí òmíràn gbà èló mú kí gbajúmọ̀ òṣèré Mọ́tilọ́lá Akínlámì ló ti ń kí àwọn ọ̀rẹ́ ẹbí olólùfẹ́ bí wọ́n ti yí òun ká láti yẹ òun sí lọ́jọ́ ayẹyẹ ìbí òun ó fi ìtàkùn ayélujára rẹ̀ wípé ìfẹ́ náà jẹ́ èyí tó wuni lórí tí òun ó sì máa rántí ní gbogbo ìgbà nínú ọdún yìí ó gba àdúrà fún àwọn olólùfẹ́ rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìlú mọ̀ọ́ká wọn ò tí dẹ́kun láti máa kí òṣèré náà àwọn ìlúmọ̀ọ́ká bíi Mercy Aigbe òun náà ló ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi kí ọlọ́jọ́ ìbí náà kú ayẹyẹ ọjọ́ ìbí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúmọ̀ adẹ́rìnpòṣónú Ayọ̀dèjì Mákùn tí ọ̀pọ̀ túmọ̀ sí AY comedian ni ó ti ń kí iléeṣẹ́ tó fi àmì ẹ̀yẹyẹ sí fún àjọṣepọ̀ tí wọ́n ti jọ ní láti bíi ọdún méje sẹ́yìn AY comedian kò ṣàì fi àwòrán àti fọ́nrán fídíò sórí ayélujára rẹ̀ tí ó sì mọrírì ọkùnrin kan èyí tó pè ní oníṣègùn Stephen Akintayo èyí tó jẹ́ alága iléeṣẹ́ yìí fún àyẹ́sí tí wọ́n fi yẹ òun sí. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí ẹ máa rántí wípé tó ìdí bá bàjẹ́ tó nídìí ló ń dà adébánkẹ́ aládé lórúkọ tèmi títí dìgbà tá tún máa fi ire àti ayọ̀ pàdé ó dàbọ̀ o.